níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín ṣẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ẹnu tí ìgbín fi gbin yòtò ti ń ṣọmọye olúgbó ǹjẹ́ àtẹ̀gùn lẹ́fẹ́ tẹ̀gbìn jọ àríra òkè sáré ò wá gbà mí ò wá gbà mí lọ́wọ́ àjogún kí ṣẹ́rọ ẹ̀rọ ní kí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ ní kí ìgbín ṣẹ́rọ ẹ̀rọ ní kí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ ní kí ẹnu tí ìgbín fi bóríṣà á padà finú lẹ̀ lọ́jọ́ kan bóríṣà ó sì ń padà lọ fi túbà. káwí fún ni ká gbọ́ ayé á máa yẹ ni ká sọ̀rọ̀ fún ni ká gbà níyì ọmọ ènìyàn. àwífún fẹ́ afọ́ ìgbà ní fọwọ́bàmọ̀ fomi sẹ́nu. ìgbín sẹ́rọ̀ ẹ̀rọ nìgbín ìgbín ooo. ọjọ́ kan ẹnu sì gbé fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. ọpẹ́ tó bá yẹ fẹ́nìyàn ká má rè gbé fọlọ́run èyí tó bá yẹ fẹ́lẹ́dùá ká má gbé fádárí run ẹni olọ́pẹ́ lọ́pẹ́ tọ́ sí ká má fojú olóore gúngi. ìgbín ṣẹ̀rọ ẹ̀rọ nìgbín ìgbín ooo. gbóríṣà á padà finúlẹ̀ lọ́jọ́ kan ẹnu sì gbìn fi gbóríṣà ó sì ń padà lọ fi túbà. ìgbín ṣẹ́rọ ẹ̀rọ nìgbín ìgbín o. bóríṣà á padà finúlẹ̀ lọ́jọ́ kan ẹnu sì gbé fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. ọ̀sátẹ́rẹ́ ìrosùn gbalaja adífá fún ìgbín yóò tó ti ń ṣọmọye olúgbó ǹjẹ́ tẹ̀gùn lẹ́fẹ́ tẹ̀gbìn jọ ó lé mọ́bòde tó wọlé o àgọ́ àlàmọ́bòde oṣù ajá òṣùpá ni mi mo bòde fọlọ́run ọba mo mógún kan mo mú àkàlàmọ̀gbò kan kò wé ẹyẹ ayé mo fi kàn án kílẹ̀ kò sí kọ́mọ awọ́ wọlé kọ́mọ ọgbẹ̀ lórí jìnnà lébè mẹ́ndínlógún. ẹ ṣé o ẹ̀yin abiyamọ bọ̀jà gbọ́rọ̀ ẹ̀yin gbẹgbẹlẹ́kú dáńbí ó wù ẹ̀yin àjẹjù èèyàn mọ́pòfolú ẹ̀kọ́ra ti sẹ́mọ lágẹ́dẹ́gòdò ọ̀run ẹ jọ ẹ̀yin àgbàlagbà èmi ni mo pe yín yéyí ọmọ ní gbọmọ bírú gbọmọ Ọ̀rúnmìlà ẹ̀gún kan ló gún ọmọ owó lójú o ọkùnrin kan ní wa bá mi ó kù báyìí ara lọ́jọ́ sátọ̀ yìí wà ṣe é mọ̀ wípé ibi ojú bá gbé tí ọmọ wo àgbà lọ́tọ́ ń ẹ ṣàánú mi kí lẹ fẹ́ kí n ṣe tọkùnrin ọ̀hún òfin dìde. wo ewé gbèmí kó o tó débi láti mọ ohun tó o bá wa so wá ní ọ̀rẹ́ rẹ lè tó o bá wa yìí. ẹ já ní ìṣà kan. ẹ e ti ṣe ẹ mọ̀jì orí bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ wípé àdélé bá wo tòṣì awo ni wọ́n mọ̀ pé mo kájú ẹ̀wọ̀n ewa bá mi ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ yìí ni ẹ dákun ẹ ṣàánú mi. agbẹ́dọ̀ ṣé wò mọ̀ pé àáké tó gégi nígbó tí ò dákẹ́ òòlọ̀ tó lọ sùn tí ò dábọ̀ ṣé wò mọ̀ pé wọ́n ní ń gbà lọ́wọ́ ara wọn ni fúdìí èyí kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ máa lọ. Ah. ní ní pé kò sábùdá lọ́rùn ọ̀pẹ̀lẹ̀ dájúdájú ànígùn kíkákó ni ànígọ̀pẹ̀ kákéèyàn ikú ni kì í sáàrùn. Ah. bàbá ìdílé ẹ pẹ̀lẹ́ báwo ló ṣe ń ṣe yín báyìí sí. ìnira ẹ kó. Ah, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ adé ìlú kankan ò ní ṣe yín lágbára Ọlọ́run ẹ wo tàwọn ọmọ yẹn o ẹ wo tàwọn ọmọ yín ẹ mọ̀ pé àwọn ọmọ yín ṣì kéré ẹ mú díẹ̀ sí ẹ mú díẹ̀ sí ẹ pẹ̀lẹ́ gbogbo wàhálà ìpọ́n mi ò ní já sásán lágbára ọlọ́run ẹ ro tàwọn ọmọ yín náà ẹ ṣara gírí ẹ ṣara gírí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. èmi kọ́ ẹ kí lẹ́ẹ̀rí lẹ́ẹ̀rí. rẹ́nì kankan. Ah, bàbá ìjìnlẹ̀. epo gbajúmọ̀ yàrá rẹ̀. bẹ́ẹ̀ni ìyá aláta báwo ìyá aláta ò sí níbà yìí èmi àti yín nìkan lájọ wà ń bí. Ah, ọ̀sán, ọlọ́run yára bàbá yín ó yá ni o.

àlè lọ ńgbà tá a ní ká ṣàdùn ná pé ká wo bóyá lè rí nǹkan ṣe sí náà la fi dúró. mo ti ní ọ̀sábùjá lọ́rùn ọkọ ẹ̀. Ah, bàbá ẹ dákun ẹ mọ̀ o ah, ní sọrí burúkú ẹ wà lórí eh, eh, obìnrin yìí mo pé àgbàlagbà ni ẹ kó o sì má máa da ọmọ ikú ni kìí sáà. bàbá èjìdè bàbá èjìdè bàbá èjìdè bàbá èjìdè bàbá èjìdè. ẹ máa lẹ̀ jẹ́ bí kẹ́ẹ̀sì kúrò ẹ máa rẹ̀ jẹ́ yìí. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, mi ah, ara lè mi. rẹ bí o èmi ọmọ adébọ́sìn eléègbé ẹgbẹ̀jì èmi abọ́wọ́ sì bí ọwọ́ ọ̀tún ọ̀lẹ mo kí yín o kó ayé ńlá ti tẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ọ̀káró ké sí àbíkán ìkẹ́fẹ́nusọ lẹ̀ sálẹ̀ odò. ọ̀kẹ́ gbàbọjá gbangba lálẹ́dí ọ̀run ọba kété pupa lórí igbá pupa pupa pupa lomi àwọn àwòrán sàṣàbẹ̀ ẹ̀yin lògbólògbó lógbó fẹ́ abojúwẹ́rẹ́ yẹrẹ́ ẹ̀yin lẹ̀ ń èèyàn fọ́lọ́ ẹ̀yin bọ́ra ti ń sama ọ̀run ẹ̀yin lẹ̀ ní ńlá àkọ́kọ́ ẹni òró ńlá ẹni ò ní hun mí torí máa ń máa ń kí n hun aláṣọ bí òkú jíjẹ kì í ṣe hun àkàlàmọ̀gbò ẹ̀yin lẹ sọ pé àwòdání ti kàró ẹ ṣílẹ̀kùn ọmọ olójó o pé ewébẹ̀ mi káàbọ̀ kúrin ó kù fọmọnìyàn ṣe ṣó wá rélé tó bá wà yìí fọkàn ara rẹ balẹ̀ torí kò séwu lóko. àfi kiri àparò. ewégbèmí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní wípé. ó sọ fún wọn kọ́ lọ rè wá ọmọkùnrin tó ti bàlágà tí ó sì tí ì láya òun ni ó lọ rè pọnmi àìkanlẹ̀ wá. bẹ́ẹ̀ ni ní agbede méjì ayé àti ọ̀run ni ó ti lọ pọn wa bó bá ti wá pọn omi ọ̀hún náà dé hmm, ewé gbèmí kò gbọ́dọ̀ kanlẹ̀ o torí tó bá kanlẹ̀ hmm, eléru òṣùgì. ìkìlọ̀ rèé o ewé gbèmí ìkìlọ̀ rèé o. ìkìlọ̀. ẹ ṣe ẹ ṣe ifá lónìí lẹ̀ ẹ rọra ṣe o ifá lónìí lẹ̀ ẹ rọra ṣe. Ifá ló nílẹ̀ ẹ rọra ṣe o Ifá ló nílẹ̀ ṣe Ifá ló nílẹ̀ dókè ọ̀hún Ifá ló nílẹ̀ ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ má jẹ ohun mi o ẹ ṣe o. ìpín ṣẹ́rọ ẹ̀rọ nìpín ìpín o ẹ̀rọ ẹ̀rọ nìpín ìpín ṣẹ́rọ ẹ̀rọ nìpín. òrìṣà apádà finú lẹ̀ lọ́jọ́ kan ẹnu sì gbìn fi bòrìṣà ó sì ń padà lọ fi túbà. ọ̀sátẹ́rẹ́ ìrosùn gbalaja adífá fún ìgbín yòtò tí ń ṣọmọye olúgbó ǹjẹ́ tẹ̀gùn lẹ́fẹ́ tẹ̀gbìn jọ àríra òkè sáré ò wá gbà mí ò wá gbà mí lọ́wọ́ àjogún. ìpín ṣẹ́ran ẹ̀rọ nìpín. àkọ́yìn mi kó orin lálẹ́. ṣé o sí. kó má bàa sí náà ni o gẹ́gẹ́ bó ti mọ gbogbo àwọn àjálù tí ń ṣẹlẹ̀ sí alẹ́ nu bí ọjọ́ mẹ́ta yìí ọlọ́run tiẹ̀ ti wá sọ̀nà àbáyọ báyìí. kí lọ́nà àbáyọ ọ̀hún. wọ́n ní bá a bá rí ọmọkùnrin tó ti bàlágà àmọ́ tí ò tí ì náyà ń lé ni o wọ́n náà ní ó lọ bá wa bomi wá tí wọ́n fi pèlò ètùtù tán fẹ́ ṣe tí wọ́n lò fáwọn àbúrò mi lára wọn ò bá yá. ó ti dáa bẹ́ẹ̀ ṣé ti wá rẹ́ni ọ̀hún. a ti rí i torí ẹ̀ náà mo ṣe wáá bọ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé tó bá jẹ́ tèmi tiẹ̀ náà ni pé kó o lè bá wa lọ. hàn kí wọn lọ bá yín bomi àìkanlẹ̀ wá gbogbo ohun tó ń lọ pátá ni mo ti gbọ́ ah. tó túmọ̀ sí pé ètùtù fẹ̀mí rẹ̀ mi lẹ fẹ́ fi ṣe. Ah, kò rí bẹ́ẹ̀ o wọ́n ní kọ́kàn fi ṣètùtù fún wọn ara wọn sì yá kí o kò ṣe fẹ̀mí rẹ̀ mi. wo mi èmi ń tèmi o mi ò ní lè lọ akànni. ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí náà èmi ni kí wọ́n lọ pọ́n máa ìkànlẹ̀ wá wo ayé bí àkúbẹ̀ o. akànni akànni tí mi ò wá dáràn báyìí orí ìyá mi ẹlẹ́dàá mi ò. akànni ọ̀rẹ́ ò ní dàrú o. àṣẹ. ó ní sórí burúkú láyé rẹ o ọ̀rọ̀ ayé mi lóde báyìí yorùbá bọ̀ wọ́n níbi asọ̀pá bá lẹ́ni sí wọ́n níbẹ̀ ní kọ̀dí sí wọ́n lẹ́ni ọba kú ni kù náà là bá jayé ìwọ ló kù mí kù wà kàn ní ọ̀rọ̀ ayé mi lóde ọmọ méjì ní bẹ lórí àkéte àìsàn àwojútu rẹ̀ títí àárí àmọ́ babaláwo ti wá rọ́nà àbáyọ báyìí olómi kan bẹ pé wọ́n bá ti rómi ibú fún ọ para wọn yà wọ́n gbádùn àbúrò mi tó jókòó yìí àríyọ̀ ó ti ṣetán láti lọ́ọ́ bomi yìí àmọ́ babaláwo nírọ́ ọlẹ́ni tí ọba tí ìbàlágà dáadáa lọ́gbọ́dọ̀ lọ rèé bomi ó ní kì í ṣẹni tí bímọ mo wọ̀ tún mo wò sí ẹ̀yìn mi fẹ́ wọn rẹ́ nìkankan akànnì bó ṣe gbà mí tó ní ròwà mi ṣàánú mi dákun àwọn tó ní òní fojú sunkún rẹ mọ̀jẹ̀ fojú sunkún ọmọ àkànnì ṣàánú mi dákun gbà mí ìyá wa ẹ ní fojú sunkún ọmọ lóòótọ́ èjìdé ti bá mi sọ tẹ́lẹ̀ tí mo fà á kékọ́ rí mi ò níbi kankan lọ àmọ́ àwọn ọmọ tá à ń sọ̀rọ̀ ń pa wọ̀nyí bíi àbúrò náà jẹ́ sẹ́mi náà bẹ́ẹ̀ni ẹ̀yin ló sì lè bá mi sọ̀rọ̀ kí n kọ̀rọ̀ sí yín lẹ́nu látìgbà tí n ti níyà láyé mọ́ mi ti fi yín ṣèyà èmi àkànní mo ṣetán láti lọ bomi náà wá. Ah! àkànní àkànní ó ṣe ìtọ́ ojú òní tiẹ̀ lágbára ìwọ náà àárọ̀ mọ̀ pé lágbára ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmá gbogbo àdáwọlé àmàjọ. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ òṣègùn àkànní òṣè àkànní mo dúpẹ́ o elédùn ọba ń dúpẹ́ fún ọ. àṣẹ ìyá mi òṣè òṣè. àkànní o ṣeun o mo kó ìgbàgbé ìmùlẹ̀ ọ̀rẹ́ wa ah, o ṣeun. káàbọ̀ kúrè ọmọ ọ̀dọ̀ àgbà rere ni. má sọ̀rọ̀ jù àti mọ ohun tó ń fẹ́ ṣe bómi àìkànlẹ̀ òun ló fẹ́. bẹ́ẹ̀ ni ìyá mi. tẹ̀lé ṣẹ́ran ẹ̀rọ níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ẹnu tí ìgbín fi bóríṣà á padà finúlẹ̀ lọ́jọ́ kan ẹnu tí ìgbín fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. ọ̀sà tẹ́rẹ́ ìrosùn gbalaja adífá fún ìgbín yóò tó ti ń ṣọmọye olúgbó ǹjẹ́ tẹ̀gùn lẹ́fẹ̀ẹ́ tẹ̀gbìn jọ àríra òkè sáré wá gbà mí wá gbà mí lọ́wọ́ àjogún. ìgbín ṣẹ́ran ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ìgbín ṣẹ́ran ẹ̀rọ nìgbín ìgbín o. gbogbo àwọn ọ̀rẹ́ wa ó pè mí kúkọ yìí ká pàdé lóde ẹ gbogbo gbogbo n tẹ bá fẹ́. kí n pọmọ ìyá kàsálí kí n pe gbogbo wọn. a ní ẹ fọkàn balẹ̀ bí mi mo ní ẹ fọkàn balẹ̀. ẹ sọ gbogbo wọn ẹyin jákòó gbogbo ara wọn gbàgbé gbogbo ọkàn náà. sí oko ibẹ̀ náà wọ́n gbàgbé nǹkan sọ wọ́n gbàgbé nǹkan sọ kí n fọkàn balẹ̀ ní òòjà mọ̀ tó de ràbàlì náà kó náà bá ti dé láti máa adúmọ̀ lọ oko. èmi ní sàálì rẹ ti ń pọn mí kì lọ́sàn-án gan. bóyá ah, sẹ́kàn tán tó fún un. ǹjẹ́ tó ní ó ṣe lọ́sàn-án gan ní pọn mí kì. ǹjẹ́ gbé fún un nù. Ah! ǹjẹ́ tó máa ṣe kí ni. Ah, wọ́n ti yí mọ́ lọ́nù o bẹ́ẹ̀ ó sì dá yín lójú pé ọmọkùnrin tẹ ní ọlọ́rin pọ̀ ní wáyé omi lọ́lọ́kùn. Ah, bàbá ọkàn ní èṣe èèyàn bẹ́ẹ̀ yóò bá ní lọ yóò nu òun lọ kò kú ní mòmù ló mú. bẹ́ẹ̀ ni ẹ wo bàbá fúnra mi ni mo tún pè tí mo sọ fún un tómi ojú tómi ojú mo bẹ́ẹ̀ mo tún ó sì ti gbà láti lọ àtàná ló ti lọ. ń tọ́jà ẹ wí bẹ́ẹ̀ ni pé omi ńlá ẹ̀ ṣe ìtẹ́lẹ̀ fàgbò tá a fẹ́ lò ẹ̀rọ mọ̀tẹ́ ẹgbẹ́ ayé. ẹyin bẹ́ẹ̀ náà. láìsí sí tàgírí àwọn ò lè yí wọn mi láìpẹ́ rọ. ìkànnì ògiri sakọ́tà ni ẹ náà ìyún ń bẹ ńlẹ̀. gbogbo ẹ ti wà ń bẹ. torí pé. o náà ló dé ìyá mi. ọkọ mi yóò dáa fún ọ ọ̀rọ̀ rẹ yóò dáa yọ wọn ò ní dààmú láyé rẹ. ẹgbẹ́ ẹgbẹ́ yìí kalẹ̀ báyìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ rẹ yóò dáa. tèmi ti bá mi tèmi ti bá mi mo ti dáràn. omi jẹ́ torí ẹ̀jì ṣéjìyà sí o tún kélé. Ah, ah. irú àdánwò wo ni jàǹdù ọmọbìnrin yìí. mo ti dáràn mo ti dáràn. wo wo ọ̀rọ̀ akúkẹ́ yìí o bó ṣe fọ́ yìí ah. gbòrògbòdò ayé ti bí. bàbá mo jùlù fún mi ebi ló wù mí. bàbá ẹgbẹ́ mi ọ́ ẹ má jẹ́ dìde ẹ má jẹ́ dídé bàbá ẹ ṣàánú mi ẹ gbà mí o ẹ gbà mí o. kọ̀sábùjá lọ́rọ̀ ọ̀pẹ tí n bá sọ fún ọjọ́ ọgbọ́n kan bẹ tá a tún lè dá kọ̀sọ́gbọ́n. Ah, ah, ah, mo ti dára. kò yé mi. pẹ̀lú adúrú wàhálà tó ṣe lọ. mo ti dára. ẹbí mi kọ́ bàbá ẹbí mi kọ́ bàbá. ọwọ́ abẹ́lé ojú mi nù oṣù yìí àpè àdàlù. ọmọ méjì o ọmọ méjì o. ẹ má pariwo ní ẹ wá gbọ́dọ̀ gbọ́dọ̀.

èèyàn àbìdí yànyàn èmi àmọ́ ṣe ẹranko bí bẹ́ẹ̀ ń wèé ṣe àlùjánu iṣẹ́ ọwọ́ ọmọ èèyàn lọ́sọ̀ mi dára àmọ́ afẹ́fẹ́ sọ wá rí àwọn èèyàn tá à ń wí Elédùà ti ṣetán láti ràn ọ́ lọ sáàárín wọn kọ́ ọ lọ fọ̀ funfun bàbá mi ẹrù olè bá mi torí ẹ̀yin lẹ mọ́ pa lówe pé fínní ládìyẹ tó kọ èèmọ̀ bọ̀ mo mọ̀ pé òun ò lọ láyọ̀ ń sì bọ̀ láyọ̀ torí bóun bá yọ láàárọ̀ dandan ni kó padà sílé bàbá rẹ̀ lálẹ́. àṣẹ wa ń tilẹ̀ ké bẹ́ẹ̀ ni gbogbo ohun tẹ́gbà ayé bá wí báyìí kẹgbà ọ̀ràn ọgbà ọ̀yà parada kọ́ lọ gbé kòkòrò sàn rẹ̀. èmi a máa sẹ́wọ̀n kú bẹ́ẹ̀ mo ṣe àlùjáde iṣẹ́ ọwọ́ ọmọ èèyàn lọ́sọ̀ mi dára àrùn afẹ́fẹ́. sọ wá rí àwọn èèyàn táwọn yìí Elédùà ti ṣetán láti ràn ọ lọ sáàárín wọn kọ́ ọ lọ fọ funfun. bàbá mi ẹrù olè bá torí ẹ̀yin lẹ̀ mọ́ pa lówe pé fínní ládìyẹ tó kọ èèmọ̀ bọ̀ mo mọ̀ pé òun lọ láyọ̀ yín sì bọ̀ láyọ̀ torí bóun bá yọ láàárọ̀ dandan ni kò padà sílé bàbá rẹ̀ lálẹ́. àṣẹ wa ń tilẹ̀ ké bẹ́ẹ̀ gbogbo ohun tẹ́gbẹ́ ayé bá wí báyìí tẹ́gbẹ́ ọ̀nà ọ̀gbà. ìpín sẹ́rọ̀ ẹ̀rọ ni pín ìpín ooo. o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ẹnu tí ìgbín fi bóríṣà agbada finú lẹ̀ lọ́jọ́ kan ẹnu tí ìgbín fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. káwí fún ni ká gbọ́ ayé á máa yẹ ni ká sọ̀rọ̀ fún ni ká gbà iyì ọmọ ènìyàn àwífúnfẹ́ afọ́ ìgbà ní fọwọ́ àbàmọ̀ fomi sẹ́nu. ìgbín ẹ̀rọ ẹ̀rọ nìbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìbí ìgbín ṣe ẹ̀rọ ẹ̀rọ nìbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìbí ẹnu tí ìgbín fi bóríṣà agbada finú rẹ̀ lọ́jọ́ kan ẹnu tí ìgbín fi bóríṣà ó ṣì ń padà lọ fi túbà ọpẹ́ tó bá yẹ fẹ́ nìyàn ká má re ìgbé fọlọ́run èyí tó bá yẹ kí iṣẹ́ rẹ̀ rọ̀ ní. ẹ dẹ́kun ibo ni ilé babaládé wà ní. ṣe rí ẹ ti débẹ̀ tán ilé wọn lẹ́ ń wò lọ́ọ̀kan o. tọ ẹsẹ ọlọ́run jẹ àyè. ìgbín o ẹ̀rọ ẹ̀rọ ni mí ẹnu tí ìpín fi kọ́ ìjọba. gbọ́kìlọ̀ tí mo fẹ́ ṣe fún ọ dáadáa bó o bá ti délé béèrè lọ́wọ́ ìyá rẹ pé kí ló fẹ́ kó o ṣe fún un ìyá mi rárá o n sọ pé ìyá rẹ ní í ṣe ọ o ẹlẹ́dàá ìyá rẹ kàn fẹ́ kó o dòun nù ni bó o bá ti ṣe lọ́nà rẹ bá sí ló bá là. lílo ọ̀ṣẹ̀wọ̀n mo ti gbọ́ ìyá wa ẹ mo dúpẹ́ bó a lẹ̀dẹ̀ yín bí n bá tún fẹ́ rí yín padà. Ah, orí ìrìn lóore wa elédùn ọjà máa pàdé. sọ kí lọ wá lọ́sẹ̀lẹ̀ tó fi àlè tó máa dà. bàbá eh. mẹ́wàá ṣẹlẹ̀. kí ló dé gan. mo ní mẹ́wàá ṣẹlẹ̀. àní kí ló ṣẹlẹ̀. ẹ wá o tẹ̀yìn ọ̀bá nífura èmi nífura o ìwọ̀n rẹ nìkan kan wá dọ̀ mí mọ́ o ẹ yẹ̀ ẹ́ wò kí n tọrọ kọ́bọ̀ tá à ń ṣe ẹ yẹ̀ ẹ́ wò babaláwo wọ́pá babaláwo ọ̀gbọ́fà ṣé bówó bá yẹ̀ wò síbi tiẹ̀ ni. èmi náà ọ̀rẹ́ nìkan kan lọ́dọ̀ tèmi náà mà. ààrẹ nìkan kan mọ́ ewúrẹ́ tá a mọ̀ gbà kọ̀ wá mọ́ àgùntàn kọ̀ wá mọ́ kí ló wá dé. ẹ ṣùgbọ́n ṣe bí wọn ní ntajà jẹ èso ṣe. èso kọ kò ṣe o. kí ló wá dé. mọ̀mọ́ ń tọ́fà wọ́n lọ ọmọbìnrin kan ni wọ́n lò ń lọ́wọ́ lu gbogbo àwọn tí ń bẹ ń gbèkùn ló ti túlẹ̀ láì gbà kankan ọ̀nà ìwádà tí wọ́n ìwádà ọ̀tí à. ọmọbìnrin kan ọmọbìnrin ní fòrò wà báyìí. eku eléku dàmọ́ ẹ̀jẹ̀ ẹlẹ́jà dàmọ́ sẹ́fẹ̀jẹ̀ lásán làwọn ọ̀run mọ̀lẹ́ ẹgbẹ́ báyìí láàjẹrun ààrẹ náà jẹ mọ́. Ah, ìwọ ọmọbìnrin tó ń fòrò wáyìí ìwọ ọmọbìnrin tó ń fòrò wáyìí nìkẹ́ ni àbí ká pé kọ́mọ fòrò tiẹ̀ náà. kọ́mọ fòrò ẹ̀ ló kù kó fòrò ẹ̀ ni. ààrẹ kù jẹ mọ́. ààrẹ kù. ààrẹ jàjẹ wọn ò gbé gbé wa ẹbí rè é ẹbí bíi tí wọ̀ sí rè é ṣe wípé ẹbí àná. ẹ jáwọ́ ní ọ̀rọ̀ mi ẹ jáwọ́ ní ọ̀rọ̀ mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ múra àti jásẹ̀. kí ló láṣẹ. mo gbẹ́sẹ̀ ó dákú ẹsẹ̀. ó ní ajáwọ́ nú ọ̀rọ̀ òun hmm. ó ní tá a bá jáwọ́ èmi ò ṣe tán tí wọ́n jàṣẹ báyìí eh? kò sí ikú lójú tèmi o àti pé ọmọ èké lè mi mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ara mi ò sì yá tó nǹkan kí n wá pé n ó kú báyìí. nǹkan sẹ́ni tí yóò lọ báyìí ẹ̀ń gbòòmù adé tójú ọmọ kan mi èmi ò rásọ̀rọ̀ àdébi pé wọ́n fọ̀ tàbí wọ́n sàtì ibi yéwé ìgbẹ́. kí ló wá kí ló wá fẹ́ ká ṣe báyìí ṣe wo wọ́n mú. ẹ ẹ já jáwọ́. ká má bàa já sí. ìgbín ṣẹ́rẹ̀ rọ̀ nígbín ọ̀rọ̀ ni mí. a ti ń wá yín kiri láti bí ọjọ́ mẹ́ta ńlẹ̀ yìí. ẹ má bínú sí òsì o. Ah, ìyá wa ó sì kódà ọmọ rẹ̀ sọnù ara ìyá mi rẹ̀ ni ò láti jọ yìí a sì ti gbé wọn káàkiri kàkà kó sàn ṣe ló tún lé sí i ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tá a ti gbọ́ nínú ìlú wọn tàbá ti fojú kàn yín báyìí ara ìyá rẹ̀ ó bá yá ẹ dákun ẹ ṣàánú wa. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ dákun ẹ mọ jẹ́ ìyá mi ó kú ẹ dákun. arábìnrin sọ́fẹ́ yàrá ó kú. Hmm, ìfẹ́. tó bá wá fẹ́ kí ìyá rẹ̀ ó kú ó gbọ́dọ̀ rí pé o parákùnrin kílẹ̀ ọ̀túnla tó mọ́. kí n pàkàn ní. kó pa èmi kára ìyá rẹ̀ lè yà ṣé ẹ mọ bó ṣe jẹ́ sí mi ni ọ̀rẹ́ mi ni. ṣé mo jẹ̀bi rẹ ni ṣé mo jẹ̀bi ẹni ṣé mo jẹ̀bi ẹni lóòótọ́ ni gbogbo tó ṣẹlẹ̀ nídìílé yín èmi àkànní ni bẹ́ẹ̀ ni ṣé mo jẹ̀bi ẹni. ìdílé dákun mi o ṣàánú mi má jẹun kú báyìí ara ni mí. níbi tí bò ẹ ní kú ìyá mi. ìjìdé gbogbo ọ̀nà kan náà ẹpẹ̀lẹ́. bàbá rí i pé ó lè gbà tára mi ó fi yá èjìdé lọ rè é gbà á má jẹun kú ara mi ní. ìyá mi mọ̀ sọ báwọn ẹ ní kù pírí lologójì àìgbókùn ẹyẹ lórí ìtẹ́ ẹ̀mí yín tó ṣẹ́gùsí náà ni ó jọ bẹ́ẹ̀bẹ́ ẹ dákun ìyá mi <laughs> ìyá mi ìyá mi ẹ hmm. pẹ̀lẹ́. Àkànní. dúnà ṣé ọ ní ọ gbọ́ gbogbo bí n ti ń kọ sí ọ bí wọ́n ti ń bọ̀ mo tún déwájú rẹ mo tún po ọkọ rẹ ọlọ́gbọ̀ mọ̀ wá ṣé béèyàn ó bá tiẹ̀ wà sójòjò nírú àsìkò tí yà ń bẹ ní dùbúlẹ̀ àìsàn tí wọ́n àwọn ṣó wá yẹ kó jẹ́wọ́ ni àbọ̀ ọmọ pé kọ́ ọmọ sórí kọ́ kọ́ ọmọ ọlọ́mọ gíga kọ́ ọmọ ọdá dúró kọ́ ọmọ dìkù dùrùn kọ́ ọmọ ọdá wà kọ́ ọmọ wò bọ́ sọ́ọ̀mọ̀ pọ́n sójòjò nu. ọ̀rẹ́ mi ń hm? ṣe ní sójòjò. kí ó ṣe aṣojojo. ìwọ náà wàá rẹ̀ yà kàkà kó sàn ìṣe ló tún peléke sí. jóná ṣé gbogbo àwọn àgbo tẹ́ ẹ ṣe kalẹ̀ ń pátápátá gbogbo rẹ̀ ló ń fún wọn. gbogbo ẹ̀ pátápátá kò sí ètí mi tí ì fún wọn lóyún. àwọn ètí wọn ṣe sínú àdìẹ yan nkankan. ọ̀rẹ́ mi àní gbogbo ẹ̀ mo ti lò gbogbo ẹ̀ mo ti lò fún ya. àti gbogbo àgbo tútù tí wọ́n lélẹ̀ rẹpẹtẹ mu. Ah. gbogbo rẹ̀ lọ lò. gbogbo ẹ̀ pátápátá. kò sí sán. ìṣòro ń le sí o. ń le sí. ń le sí. ń le sí. sórí ewé yìí ó rí i lolo èpò ń lò ló sì wà ewé tútù ewé tí ètí jì tí ètí gbò sórí pé wí bẹ́ẹ̀ ni ẹ̀yin a máa fi rí nǹkan ni a máa fi mọ tó kàn ìgbésẹ̀ tó kàn la máa fi rí hmm. ẹ̀yin wo mi wò Àkànní ànàṣẹ́ ta ni o hmm? ṣe lórí ara ẹ̀yà yìí kò síbi tí n ti gbé wọn dé. n ò tí ì gbé wọn débi kankan bẹ́ẹ̀ ni a gbé wọn jáde ọ mọ̀ pé àwọn àgbàlagbà wọ́n ní bàbá ìtì ìdèbí à ń lọ àìdúró a tẹ̀síwájú àárín <laughs> ìmọ̀ jáde a wọ àwọn yàrá agbára hmm. yí kárìbọnú já lọ ọ gbọ́dọ̀ mọ kárìbọnú kí ló ń kárìbọnú sí bàbá o kódà ń lójú pé n ti ń jẹ́ adé ọ̀sùn wa o hmm. kò sí ibi tá a dé lórí ilẹ̀ èèpẹ̀ ara adé ọ̀sùn o. kódà gbogbo ilé ọlọ́sùn tá a dé wọn láwọn ò ní wọn láwọn ti fojú kan nísìnyí ó ti tọ́dún mẹ́wàá. mẹ́bọ̀ máa gbà pera rẹ̀. bẹ́ẹ̀ ni. ó sì ń jó nǹkan jó nǹkan lẹ́kùlé kò jẹ́ ọmọ bíi tá a di òòṣà wà ṣé ń gbàyàn bá ṣe àwa nǹkan tí ó ṣe àrí ṣé kò sì kọ́nu. ọ̀wà hmm? mọ̀ mọ̀ mọ̀ jẹ́ kẹ́ ẹ ṣe wàhálà lónìí. kílẹ̀ á kílẹ̀ á kílẹ̀ á sí à kílẹ̀ á fún wa ń gbó dídí sán bàbá. bí mo bá pé náà ń jó lórí omi ẹ pé ń lọ rè kéru rẹ wá. ẹyin adìyẹ ọ̀sùn ń bẹ láṣẹ alẹ́. àṣẹ alẹ́. Hmm, bẹ́ẹ̀ ni mú wọn bẹ. ṣé ibẹ̀ láàrì. ẹ wò ó bẹ́ẹ̀ bá ti dásì alẹ́ gbogbo bíi tẹ́ ẹ bá ti tẹ̀nú ìlú ń bọ́jọ́mọ kélẹ́rì ni àbágbà ni àbóbí àbọ́kùnrin ẹ béèrè pé ń lọ sọ́dọ̀ ìyá ọ̀ṣun ìgbà wáṣẹ̀. ìyá ọ̀ṣun bẹ́ẹ̀ ni ọ̀dọ́ rẹ̀ gangan ládìrẹ́ ọ̀ṣun wà. Hmm. ọyọ kan tó sì kùn lákòókò yìí nù. bàbá sẹ́bẹ̀ ló wà bàbá tó adétán. àjẹpẹ́ àrílà nù ni ó bàbá o adétán adétán. ogun yọlá o àwọn ìyá nù. ẹ lọ rí ẹ bọ̀ rí. wọ́n mọ mi ó lè rí. bíi ti báwo. àìsàn tí ń ṣe yára yìí náà ní í ṣe yá kan ni adìrẹ ọ̀sùn tá a fẹ́ lò fi ṣètùtù fún ìyá rẹ tára rẹ ó fi yá iná làkànní ti wá lọ síbi tó wà. níbo bàbá. àṣé alẹ́ ni. tí n bá wá rí mu wá ń kọ́. àwù bọ́n bá ti rádìí ẹ ò ṣàtà fẹ́ lò ìwọ mú un wá tìyá rẹ láàfi ṣe nù. mo dé tán bàbá. ara ìyá rẹ yánu. mo dé tán ah, kábíyèsí rẹ ifá olódùmarè. dákun ìjọ yọ̀ǹda díẹ̀ yìí fún mi. ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí náà kí n fẹ̀mí ìyá tèmi lẹ̀ torí ìyá tiẹ̀ àárẹ̀ tí ń ṣe ìyá tèmi ó lágbára ju ti ìyá tiẹ̀ lọ àlá tí ò ní lè ṣẹ ni. àmọ́ àkànní tá a bá gbé sórí gègé ìyá mi rẹ wọ́n dàgbà ju ìyá tèmi lọ. kí ìyá tèmi ó kú kí ìyá tèmi ó sì wà láàyè torí ìyá tèmi ti dàgbà. ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí yóò yé mi tó o tá a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló mọ̀ fi lélà láti òní lè ṣẹ́ ni. bí wọ́n ti nífẹ̀ẹ́ ya tèmi náà nífẹ̀ẹ́ ya tèmi. àní o mẹ́nu kó mi èyí tó ń sọ ohun àní o mẹ́nu kó bẹ́ẹ̀. Ah! àwọn mi wá ọwọ́ ọ̀gbẹ̀rì mi wá tẹ̀ ẹ́ ìmọ̀ ń gbà lẹ̀ ìmọ̀ ọwọ́ ọ̀gbẹ̀rì wọn. àlẹ́ ní kí ló dé. kí n tí kẹ́ni fi ṣe. ó sì bọ́n tá a fẹ́ fadìẹ yìí ṣe o. tí wọ́n wàá gbà lọ́ọ̀ mi ni bádì ẹ̀ ti ń bẹ yìí ẹni tí ó gbà lọ́ọ̀ mi yóò dùn bù mí ni o. èmi lẹ́yìn náà tún wá ń sọ. ẹ ń bọ̀ wá bọ̀rọ̀ yín dé. o gbẹ́bẹ̀ tí ń bẹ̀ mí ni. kí ni ń wí. ó ní ṣèbíyà tèmi ti dàgbà kí n gbádìí ọ̀hún fóun kí òtòun mọ wà láyé kí àtìmí ó sì mọ gbọ̀rún lọ. gbóni hmm. ti àrò. Àkànní sórí ọ̀rọ̀ tó máa ń sọ òun là ni lọ́nà o ọlọ́mọ yàrá tẹ̀ ikú báwọn àgbà ọba gbàdúrà wọn ní ẹni ó kú o yóò dàgbà o pé olúwájú o èyí o ní sẹ́yìn o àsẹ́yìn o èyí ò ní ṣáájú o. wọ́n fẹ́ jẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ mọ́ ni a sì rẹ̀ àmàdéhùn kò sì gbọ́dọ̀ yẹ. àgbẹ̀ díẹ̀ fún ọ mọ bẹ́ẹ̀ ọ̀bẹ o mọ́fò àgbẹ̀ fún ọ ìyá tiẹ̀ ọ wà ìyá àtàkànní ọ kù àmọ́ dàmá jẹ̀mú pé àkànní lọ fẹ̀ tó fi sọkọ ń bó ti jẹnu bọ́ bá ti bọ̀ pọ̀ lè fákànnì mọ́ ọlọ́lọ́ rẹ á lọ mú adìyẹ yìí á fi ṣe ètùtù fún ìyá àkànní ìyá àkànní ó dìde nílẹ̀ ìyá tiẹ̀ yóò gbé òkè bẹ́ẹ̀ wá jò pẹ́. Ah, hmm? màá ṣe hmm? ìgbà ọfẹ fẹ̀kàn tẹ́lẹ̀ òun náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun. Hmm. Hmm. àdéhùn ni o. mo tún wáá fi ń da yín lójú pé yín fà kàn ní. yóò dà fún ọ sórí rẹ gbéra sọ gbéra sọ ẹyin o. akànnì bí n ti ń tò máa wo mi o. gbọ́ọ̀lì hmm. gbọ́ọ̀lì gbọ́ọ̀lì à mí mi mi ìfún ẹlẹ́dìyẹ gbọ́ lọ́wọ́ mi. yóò dà fún ọ sórí rẹ àdéhùn ni akànnì mọ̀ rẹ wá mọ̀ rẹ wá mọ̀ rẹ wá mọ̀ wò mọ̀ rẹ wá kìyà lákò ọ̀lẹ́gbà kìyà lóko kìyà lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀ gan ọlọ́mọ ó gbé o. ọ̀hún àfi ọ̀dá máa jẹ̀mú nù mọ ọmọ díẹ̀ lọ àfi ọ̀dá máa jẹ̀mú nù àfi ọ̀dá máa jẹ̀mú nù o àti fi ọ̀dá máa jẹ̀mú nù o. akọni ọkọ mi yóò dáa fún ọ ọ̀rọ̀ rẹ̀ yóò dáa yọ o sì ní gbé egun eléegun akọni sórí ọ̀rọ̀ tí mo fẹ́ rí ọ fún kì í sọ̀rọ̀ tó le rárá àmọ́ ó wà lọ́wọ́ ojú tó o bá fi rí i àtẹ̀tí tó o bá fi gbọ́ sórí bó ṣe wà yìí ọmọ dáadáa ló jẹ́ sí mi olóore mi ni ọ́ ó sì dùn rí ó wò lọ́mọkùnrin àkànní àmọ́ kọ́kọ́rọ́ kan wà tó bẹ̀yìn ajá jẹ́ ẹ sáwó ìyàwó ó jèrè kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ ni pé. Pe ìwọ àtèjìdé ọmọ mi ẹ̀ lè fẹ́ra yín. ìdí rèé sórí látọjọ́ tó ti pẹ́ ni mo ti ṣàdéhùn fọ́rẹ́ mi ọ̀rẹ́ tímọ́tímọ́ pé ọmọ tèmi o àtọmọ rẹ̀ wọ́n fẹ́ra wọn wọ́n sì ti jọ wà lórí ọwọ́ pé wọ́n ń fẹ́ra wọn tó túmọ̀ sí pé èjìdé ti láfẹ̀sọ́nà tí ń fẹ́ wàá gbọ́ wà kàn ní ọmọ lọ jẹ́ sí mi o ọmọ dáadáa sì ni ọ́ tó bá wá wo àyíká mi tó bá rẹ́ni tó wù ọ́ gbogbo tó bá gbà láàfún ìbọn ọrùn páyín rùnsẹ̀ sí toró odò orí odò ń wò ṣẹ́wà lápẹ́ òsè ń ni àbí ìwà oníwà ọlẹ́wà àmọ́ tó wà ń bẹ̀ yìí náà ni wàá dákun pọ̀ sókè rajà wọ́yàwó tiẹ̀ síwájú bá ń fèjìdé lọ́rùn lẹ̀ ní tí mo pè ọ́ tí mo fẹ́ rí o fún un dákun mo fi ṣèbínú. ìyá wa hmm? ṣé mo ti ṣẹ̀yìn lẹ́sẹ̀ kan ti tẹ́lẹ̀ ni. rárá o ojú orí rẹ tó ọ̀sẹ̀ mi kọ́kọ́rọ́ tó bẹ yín ajájẹ́ yìí náà ni ká ní òsítọ́ rẹ̀ mi bẹ́ẹ̀ ni kí ni fi sẹ́yìn. ìyá wa hmm? tí n bá fẹ́ jìde hmm. pẹ̀lú irúfẹ́ tí mo ní sí i hmm. nǹkan lè bàjẹ́ mẹ́wàá ó ṣe mí ìyá wa. kí ni o sì ọ kò sí nǹkan kan tí o sì ọ kó lè dùn ni ọkọ̀ kúńbọ̀ ọkùnrin irọ́ lóbì ń pa ayakunbọ ọkú irọ́ lọkùnrin pa kọ̀sẹ́nìkan tó lè kú fẹ́ nìkan kálukú ló nílé ayé rẹ̀ láti gbé sọ fẹ́ gbọ́ mọ̀wùlẹ̀ dára rẹ̀ láàmú mọ̀ yọra rẹ̀ lẹ́nu sọmọ pé mo nífẹ̀ẹ́ rẹ ni mo ṣe pè ọ́ tá a fi sọ nítùbí ìnùbí bí mo sì ṣe sọ̀n bí o ti jẹ́ orí nù yóò wà bẹ́ẹ̀ so ti gbọ́ mọ̀wùlẹ̀ gbẹ̀mí ara rẹ̀ gbóná o kò sọ́nà ń o. mo ló hmm? ti tán àbí ó tán o. tí mo fẹ́ rí o fún òjò bá mi. ẹ̀gbọ́n mi nǹkan tí mo rí ẹ̀ rí o kí ló rí. níjẹta ni mo déédéé rí èjìdé mhm. ló bá sunkún dé mo tiẹ̀ ń bọ̀ láti oko ni ìjẹ́ kí ló dé ló bá ní ẹ màmá òun ni o wọn ò fẹ́ jẹ́ kóun fẹ́ akọni kí ló dé tí wọn ò fẹ́ kó fẹ́ akọni mo wá ní kó jókòó kájọ sọ̀rọ̀ lé lórí torí ẹ̀ gan ni mo ṣe wá rí yín. Mhm. àríyọ <laughs> torí pé jìde ń sunkún ó sunkún wá bọ́ ọ fẹjọ́ tèmi sùn ọ́ nìwọ́n náà tún fi wá gbẹ́sẹ̀ ló tún fi ń bọ̀ ọmọ ráàyè o sórí ètèjìdè ń ṣeun kọ́ mọ̀ sun ẹkún mọ́ kó sun ẹ̀jẹ̀ gbogbo nǹkan ló yí padà o báyìí ni wọ́n ṣe nǹkan tèmi kó yí padà njọ́ aláyé ti dáyé àjọna ṣé ń tu ọmọ mi bí kí mo tọrọ ọba aṣọ ni kọrin máa bá ọmọ mi sọ̀rọ̀ kọ́ lẹ́nu mi rùn kò sí ntọ́jọ́ gbogbo ètí ń ṣeun ń tẹra rẹ̀ ni ntí wọ́n ṣe ni mo ti sọ fún un ọmọ ètí ń lé kí tó lòun ọ̀fẹ́ rárá o kò ní fẹ́ sóun lọ́ba mi láyé àbẹ́mi mo bá láyé èmi tí mo ní kò ní fẹ́ ṣe bó ni tí mo rí tí mo fi ní òní fẹ́ kí ló wá dé tọmọ tí mo bí ọmọ agbomi lẹ́nu kò sọ̀rọ̀ ń bẹ́ o wò má dá lóhùn rárá rárá kò sọ̀rọ̀ kankan ń bẹ́. ẹ̀gbọ́n mi ṣé mọ nǹkan tó ń sọ nílùú ṣá. kí wọ́n ń sọ. ṣé rántí ìgbà tara yín ò yá ọmọdé òun ó ṣe gudugudu méje yàrá mẹ́fà. Mm, mm, mm, àríyá ọmọ jẹ́mi ìrìn ọjà kí ni gudugudu méje àti ẹ̀yà mẹ́fà tó ṣe. ṣé torí pọ́ fún ọ ní tí wọ́n lò tára mi fi yá àti kí tún wá ni. wo bí ọba ṣe elédùn àwọn ṣe bí ọba ṣe ẹlòmíì ó ṣe sọyẹ kó sọ̀rọ̀ kó lóso tì torí pé ó ti fún ẹ ní nǹkan tára mi fi wá yá o dandan ni kí n fọmọ mi dí gbèsè fún àbí kí ni ìtumọ̀ ètò ń sọ ọ wò wò wò wò wò wò àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run sábàbí lásán lélẹ́dùn àmọ́ fi yàn ṣe sábàbí lásán lọ́jẹ́ èyí ò tó torí tó lè sọ pé dandan dandan kí n fọmọ fóun ọ sábàbí lásán lọ́jẹ́ bí ò sí ẹlòmíì ò ṣe bí ò ṣe bọ́lẹ́dùn abákádàrà pé n ò ní kú n ò ní kú kò sì síkú lójú mi bẹ́ẹ̀ rí nǹkan kan lójú mi báyìí ti rò ó ni. ẹ̀gbọ́n mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. àgbọ̀ ah, ah, àrí ọ̀ má jẹ́ mi ìrìn owó ojú ara wa má jẹ́ n bọ ọjà lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o ó tún tọ́ bá ń jẹ́ àfimọ́ bá ń mọ̀sán kankan lórí rẹ̀ kí lọ́ọ́ jẹ mo lẹ́fọ̀ọ́ lé ọkà lọ́jà bẹ́ẹ̀kọ́. Hm? ìjọba ti yé èjì dé mi. Ah, kí ni yéé jìnnà wà wí. kì í mọ sọ̀rọ̀ àwàdà. wọn ọrẹ náà ni wọ́n sì dúpẹ́ ó o nkankan wọ́n sì mọ ṣe gbogbo ètò bí àti àmú ìyàwó wa. àná orí sí èyí tó pàtàkì jù hmm. tó wà láàrin mi àti ah! Èjìdé hmm? wọ́n ní tó jìnnà ni kú ìyéjìdí ní ìwà àtẹ̀jìdí ẹ̀ lè ah dúró ṣé ìyéjìdí yìí lórí ni. n tí a lè wí. Ah, ah, ẹ̀dùn ọmọ èèyàn ọmọ múre o. ládùúrò rẹ tí mo ṣe fún wọn. pẹ̀lú gbogbo wàhálà rẹ ń eh, tó yídìí ilé tó sì yídìí takọ̀tọ̀ lé oh, ọ̀ọ́dà bí àwọn bá ní àwọn afibisolóore. Oh, àwo làwa náà a mọ òsìkà tẹ̀mọ́ rẹ̀. kí wàá ní ṣíṣe báyìí. o ṣeun so orí ohun tí yéé jìde sọ ayírí nìkan ló lè sọ wèrè nìkan wèrè nìkan kódà àfibisólé orí ò sí toró ní ohun tá àfibisólé orí lè sí torí yóò mọ̀ pé ó sojú gbangba gbogbo èèyàn ló rí i pé à ń tó ń fẹ́ ṣe yìí o òun ti fi ibi sú olóore o àmọ́ bórí èèyàn bá yí kò ní rántí mọ́ hmm. pé ẹ̀yìn ẹni yìí ńlọ́gbà mí lẹ̀ ní ọ̀jẹ̀ ń kú lọ́jẹ̀ ń já láàyè lọ́jẹ̀ ń kú olórí ìdùbù láìsàn ìyé ìjìdè wá yí lórí nù sóyè <laughs> àwa náà á fara hàn. ẹ bó wá ní ìgbésẹ̀ olórùpa gbé báyìí. a ní ìgbésẹ̀ méjì ewé ń bẹ ń gbò èjìdí ò bọ̀lọ̀ bọ́mọ́ mi lọ́wọ́ o ọmọ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó. kò lè bọ ewé bẹ́ẹ̀ ń jẹ́ oògùn jẹ́ oògùn tí ó jẹ́ ewé rẹ̀ ló kan. bá ti rọ lẹ́yìn mi ọkàn mi á mọ̀ balẹ̀. bápá àdìbá sí júdé ògiri ògiri lónìí sọ́ọ̀mọ ni. mo mọ̀ ọ̀rẹ́ mi. wo wo wọ́n gbé èjìdí wá bẹ́ẹ̀ lóòótọ́. ẹ já mọ lọ kí làtúwá ń gbé mi. ṣẹlẹ̀ sí wọn lé àwọn èjìdé ó yá mọ́ wí wí síbẹ̀. àìrójú àìráyè àṣẹ. tóbi èfimọ ọrọmọ sì lọlé ọkọ mm. kó lọ mọ bá àwọn òbí èjìdé kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó. àṣẹ o o ṣeun yóò dà fún ọ sórí rẹ ó yá síjú rẹ délẹ̀ síjú rẹ délẹ̀ ó di pirigidi o ó di pirigidi àsìkò kò dé ọmọlẹ pirigidi àsìkò kò dé ọmọlẹ alẹ́lẹ́ bírímù òkùnkùn bírímù òkùnkùn bírímù bírímù ìgbíkọ̀ ò lábẹ́ lákà àsìkò kò dé ọmọ lẹ́nu ó ti jẹnu wo tó bá ń gbọ́dọ̀ ní pirigidi àtìfìsì kò kò dé wọn mọ́lẹ̀ pirigidi àtìyá èjìdé pirigidi àtìsì kò kò dé wọn mọ́lẹ̀ pirigidi bàbá èjìdé pirigidi àtìsì kò kò dé wọn mọ́lẹ̀ pirigidi àtàbúrò àtẹ̀gbọ́n gbogbo aráalé èjìdé. gbirigidi a ti sì kòkò dé wọn mọ́lẹ̀. gbirigidi. ọgbọ ọmọ wa wo ìgbín lọ́jọ́ kẹtàkẹtà. kì í mọ wá wo ìgbín lọ́jọ́ kẹtàjọ́ kẹtà kò burú. títí já fi kú bọ́ bá ti á kú a jẹ́ pé àjálù ti bá ń jálù wọn kò lè yé já mọ́ yóò máa já lọ́nà. ntọ́ wàá sí báyìí ọ wàá rí ilé àwọn èjì bí bá ti kú òǹbí. ọ lọ lè bá àwọn òbí rẹ̀ pé ẹ̀yin ìwọ ìwọ ìwọ yọ̀ǹda ègìdè ọ̀fẹ́ mọ́ o kí wọ́n lọ lè fún ẹni ọba ń hmm, wọ́n o àmọ́ kí wọ́n fààyè lẹ̀ kẹ́ ẹ mọ́ ṣe ọ̀rẹ́ o. ọ̀sùn ní bàbá di bígbì fà. ìkara wọn tẹ̀lé. bọ́dẹ bá ń roko ńkọ́ àtòwọn àtajá àti kolokolo ọrùn ajá wọ́n jọ ń lọ ni o bí wàá tèjìdè ó ti dànù o àti ti kòkò ọmọlẹ̀ o. ó bá ń gbọ́ kò sábùjà mọ́ lọ́rùn ọ̀pẹ girigidi àti fìkòkò déwọn ọmọ ọlẹ girigidi. ó tó bí ojú bẹ́ẹ̀ lọ ẹ̀yin méjèèjì lè jẹ̀bi ìwọ tó bókù kànlẹ̀ tó o tá ń pa ó ti di ká toró o ti fi kàsán ká sóò mọ̀ pé n tó lóore jù ó ní ká foore sàn ká torí káfíkà sànkà kì í jẹ́ kó orí ó wáyé irú yín sì pọ̀ tẹ́ ẹ̀ mọ́ dúró lórí pé orí ààrẹ mi mú wà tẹ́ ẹ̀ fi wá jà kọjá rẹ̀ ẹ̀ ní mọ̀ pẹ̀lẹ́ o èjìdé òòrè hmm. pẹ́ àsì èrè gbàgbé ẹ jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ onísábàbí tó mú ọ pàdé olóore lóòótọ́ kádàrà ń bẹ ṣùgbọ́n ní sábàbí ni máa ń jẹ́ kádàrà òkò o so ti wá rí ibi tó bá yára rẹ dé báyìí irú yín sì pọ̀ ń gbòòrò tẹ́ẹ̀mù sọ̀rọ̀ tẹ́ẹ̀ní lè má déhùn sẹ́ wòmí àkànní bó o bá fẹ́ kí ìyá rẹ̀ òkú ọwọ́ rẹ ló wà bí bó o rántí ibi tó o dé gbìmọ̀ mi rántí mọ́. ọkùnrin kò sì dákun. dákun ó rántí hmm. mébí kòkó ló fi dé ìgbìmọ̀lẹ̀ lábẹ́ igi bẹ́ẹ̀ ni hmm. wo ìwọ sáà ṣèlérí fún mi ipò ti yọnu sí torí bó bá yọnu sí ọ̀rọ̀ oníṣeéṣe o. dákun àkànní. thank fàbẹ́rẹ́ gúnra rẹ̀ kó o tó fi kọ́mọ ẹyẹ. fàbẹ́rẹ́ gúnra rẹ̀ o kó o tó fi kọ́mọ ẹyẹ. lójú ọ̀ṣun ọ̀pẹ tó bá yẹ fẹ́lẹ̀. má rè gbé fọlọ́run ọba ẹni tó ṣoore fúnni ló yẹ ká dúpẹ́ fún ó tán àbí ó tán o. Èjìdé ara ìyá rẹ ti yá. Ah! mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ elédùà ṣeun akànni o ṣe ọkọ mi. èmi sọkọ rẹ o. dààmú bìnú má bínú mọ́. ó yá ẹ mú sàfira ó yẹ tètè mọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ah. ẹ tètè ẹ lẹ ẹ pẹ́ fún wa o ọmọ aráyé pẹ̀lú ká máa fi kàsàkà ká máa foró yaró. Mm. ẹ̀rọ níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín ṣẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ẹnu tí ìgbín fi bórìṣà á padà finú lẹ̀ lọ́jọ́ kan ẹnu tí ìgbín fi bórìṣà ó sì ń padà lọ fi túbà àṣàtẹ́rẹ́ ìrosùn gbalaja adífá fún ìgbín yòtò tí ń ṣọmọye olúgbó ǹjẹ́ tẹ̀gùn lẹ́fẹ́ tẹ̀gbìn jọ àríra òkè sáré wá gbà mí wá gbà mí lọ́wọ́ àjogún. ìgbín ṣẹ́ran ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ìgbín ṣẹ́ran ẹ̀rọ nìgbín. bóríṣà àgbàdá finúlẹ̀ lọ́jọ́ kan ẹnu sì gbìn fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. káwí fún ni ká gbọ́ ayé á máa yẹ ni ká sọ̀rọ̀ fún ni ká gbà iyì ọmọ ènìyàn àwífúnfẹ́ afọ́ ìgbà ní fọwọ́bàmọ̀ fomi sẹ́nu. ìgbín ṣẹ̀rọ ẹ̀rọ nìgbín ìgbín ooo. ẹ̀rọ ni mí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ ni mí ẹnu tí ìgbín fi bóríṣà á padà finú rẹ̀ lọ́jọ́ kan ẹnu tí ìgbín fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. ọpẹ́ tó bá yẹ fẹ́nìyàn ká má re ìgbé fọlọ́run èyí tó bá yẹ fẹ́lẹ́dùá ká má gbé fádárí run ẹni ọlọ́pẹ́ lọ́pẹ́ tọ́ sí ká má fojú olóore gúngi. ìgbín ṣẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín ṣẹ̀rọ ẹ̀rọ níbí ìgbín o ẹ̀rọ ẹ̀rọ níbí ẹnu tí ìgbín fi bóríṣà á padà fi nulẹ̀ lọ́jọ́ kan ẹnu bóríṣà ó sì ń padà lọ fi túbà. ìgbín ṣẹ́rọ ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ìgbín ṣẹ́rọ ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ẹnu tí ìgbín fi bóríṣà padà finú rẹ̀ lọ́jọ́ kan ẹnu sì gbìn fi bòrìṣà ó sì ń padà lọ fi túbà. ọ̀sà tẹ́rẹ́ ìrosùn gbalaja adífá fún ìgbín yòtò tí ń ṣọmọye olúgbó ǹjẹ́ tẹ̀gùn lẹ́fẹ́ tẹ̀gbìn jọ àríra òkè sáré ò wá gbà mí ò wá gbà mí lọ́wọ́ àjogún. ìpín ṣẹ́ran ẹ̀rọ nìpín ìpín o. ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ẹnu tí ìgbín fi bóríṣà á finú lẹ̀ lọ́jọ́ kan ẹnu tí ìgbín fi bóríṣà ó sì ń padà lọ fi túbà. káwí fún ni ká gbọ́ ayé á máa yẹ ni ká sọ̀rọ̀ fún ni ká gbà iyì ọmọ ẹni àwíkúnfẹ́ afọ́ ìgbà ní fọwábàmọ̀ fomi sẹ́nu. ìgbín sẹ́rọ ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ìgbín sẹ́rọ ẹ̀rọ nìgbín ìgbín o ẹ̀rọ ẹ̀rọ nìgbín ẹnu tí ìgbín fi bóríṣà á padà finú rẹ̀ lọ́jọ́ kan ìgbé agbada finú rẹ̀ lọ́jọ́ kan ẹnu sí ìgbé fi bóríṣà ó sì ń padà lọ fi túbà.